mo ṣe gẹ́ ni. ẹ ah bàbá yẹn dẹ̀ ṣe ó try o ṣé wọ́n ló ti máa ń gẹrun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣá. ibẹ̀ ni kò ń ṣe bẹ̀ mí mi ìrùkọ́ bẹ́ẹ̀ ló ti máa ń gẹrun yẹn. ibẹ̀ ni na mi ò change ṣe tẹ́lọ̀ wo ló bẹ́ẹ̀ ránṣọ tó wọ̀ yìí. àtẹ́lọ̀ ti mú mi ò change tẹ́lọ̀. omi ìnẹ. kb náà ni. ẹ ah ah honestly ó fine o bàtà tó tún wá wọ̀ yìí gan-an honestly ah. ṣe ṣe kí ni movement ẹ lọ́la. Um, ṣe ṣe fẹ́ ká jọ jáde ni. àmọ́ inú mi á dùn tó bá lè fún mi. ẹ eh, no problem uh, mo kàn mo kàn fẹ́ lọ sí program kan but eh, ìkánjú kan lọ máa fún ilá tẹ̀sán. ìkánjú kan lọ ẹ máa fún ilá tẹ̀sán. tọ̀dọ̀ mi ju ti program yẹn lọ ẹ máa fún ilá tẹ̀sán of course ah, ṣe mọ̀ kó tẹ̀ má dàbí pé bóyá látọjọ́ yìí náà time wo lẹ fẹ́ ká lọ. ìwọ fún mi in time let me work with your time. Um, láti seven a.m. wà ok. seven a.m. tí máa ti jí tí máa ti wẹ̀ farabalẹ̀ ṣiṣẹ́ ilé tó bá tó a bíi. àwọn àbúrò mi á ṣiṣẹ́ ilé wọ́n á ṣe everything gbà tí ò ṣe mí nìkan after àwọn àbúrò mi mẹ́ta ló wà around. jẹ́ ká fi sí tẹ̀ ń gbà yẹn a máa wá pẹ́ o a lè pẹ́ o ẹ eh, eh, but mo kàn máa láìka ṣerun mi kí n tó lọ. Eh, yes kò sí wàhálà dona kini boyfriend ẹ ń kọ àfẹ́sọ́nà. ẹ má dá yẹn ló mọ ajére mọ ẹ má tẹ màmí tẹ fẹ́ máa gbọ́rọ̀ tiẹ̀ mọ ìfẹ́ máa gbọ́rọ̀ ó kàn máa ṣe ó kàn máa ṣe mi láìkẹ́ honestly mi láìkẹ́ no ẹ má tẹ béèrè tiẹ̀ yẹn mọ́ ẹ̀yin lẹ wà lójú ọpọ́n báyìí. mo ti wà ń yes. bẹ̀rẹ̀ kúkí bẹ̀rẹ̀ kúkí àti kúkí ọ̀pọ̀ lọ́sọ̀dún òjò lọ́sẹ̀ ẹ̀yin kọ́ ẹ̀yin gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹ̀sọ̀ tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáyé arákùnrin yìí pé eré ló ń pè ó àwàdà ló ń sì pè ṣùgbọ́n bí ọlọ́run ṣe kádàrá pé kóbìnrin yìí kó padà wá gba ọ̀rẹ́ fáwọn lẹ́yìn táwọn ti ń gbìyànjú tipẹ́tipẹ́ wọ́n làwọn wá wò lọ́kàn àwọn pé ah, ah. ẹ kí ló burú ń bẹ béèyàn bá fi ẹ̀yìn eh, tí béèyàn bá wá nǹkan kan tí ọba rí tọ́ bá sì dọ́gbọ́n sí ah. tọ́lọ́ ń sì kádàrà tọ́lọ́ ń fi léyìn lọ́wọ́ tó tún wá jẹ́ pé tọ́lọ́ ń fi léyìn kì í ṣe pé mo kàn fẹ́ lò rádaràda tó wù mí tẹ́ pé ah, ah. mo mọ̀ pé ìní sí padlọ́ọ̀kì láyé ń tì pa. yóò ti wà kọ́kọ́rọ́ gan bí ọba sọnù kó sọnù. súnmọ́ mi pa mọ́ mi. gbàdúrà. ẹ̀yin kọ́ yìí gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹsàn-án ikú alágbára ọmọ pé yẹyẹ ni mo dún yẹn ah, ó sì rẹ́rìn oyinbọ lórí àga pí àga. ó jọ bí eré ni kì í ṣeré ó jọ bí àwàdà ni kì í ṣe àwàdà. tápàrọ̀ fi ṣẹ̀rìn. arákùnrin yìí àti lójú yín lọ́kàn yín ẹ mọ̀ wò pé dèdè ní rẹ yóò ti yóò ti padlock yóò lọ rè sọ kọ́kọ́rọ́ nù wọn ò sọ kọ́kọ́rọ́ nù àti padlock o àti kọ́kọ́rọ́ yìí o mm. wọ́n ní láti ọdún náà lọ́hùn mm. títí bí bá a ṣe ń sọ̀rọ̀ ọdún twenty twenty one làwà yìí wọ́n ní ibi tí àwọn fi àgádágodo yìí sí. Ah! èrò jẹ́rìn. wọ́n ní lẹ́yìn ọlọ́run kò sẹ́ni tó tún lè débẹ̀ kò sí láyé lẹ́yìn ọlọ́run <laughs> wọ́n ní kò séèyàn tó tún lè débẹ̀ wọ́n wá ní ó kéré tán ìgbà méjì nínú oṣù kan àwọn ò débẹ̀ àwọn ò lọ wò ṣé padlock mi wà ń bẹ̀ o ṣé ò sí ní tó ṣe o tarabìnrin yìí fi bímọ alákọ̀ọ́kọ́ tó fi bímọ ẹlẹ́kejì tó fi bímọ ẹlẹ́kẹta. Yorùbá bọ̀ wọ́n ní orí ọmọ tuntun ọgbà ìkó mm, ntí ó tẹ̀yìn rẹ̀ yọ ó lẹ́nìkan mọ̀ mm. arákùnrin yìí tí ó fi gbé ìgbésẹ̀ yìí tárábìnrin yìí tó fi bímọ alákọ̀ọ́kọ́ tó fi bímọ ẹlẹ́kẹ̀jì tó fi mm. bímọ ẹlẹ́kẹta kódà wọ́n ṣe lálàyé fún wa pé ṣáà mọ̀ pé iṣẹ́ táwọn ń ṣe bàbá arábìnrin lọ́wọ́ iṣẹ́ ìfáwọn wọ́n ní ọkọ̀ táwọn ń gùn ilé tí wọ́n wá fáwọn yìí ibẹ̀ ni wọ́n ti fún àwọn ní mọ́tò wọ́n ní iléeṣẹ́ tà ń sọ yìí wọ́n ní owó táwọn ń gbà ń bẹ̀ owó tó tó gbọ́ bùkátà tó tún sẹ́kù téèyàn ó fi ṣe dáadáa ni wọ́n ní àwọn náà sì fìyà jẹ arábìnrin àwọn jọ ń gbé nígbè lọ́kọláya gbogbo ẹ̀ ń lọ ní mẹ̀lọ́mẹ̀lọ́ àmọ́ kinní kan ṣẹlẹ̀ kíni tó ṣẹlẹ̀ gangan ẹja dojú ọjà à ń padà bọ̀. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà orúkọ mi nìyá arísí gbajúmọ̀ oníṣòwò pọ̀nmọ́ sì ni mí nínú ọjà yìí ìrètí mi ni láti mú òwò mi mọ̀ kí n lè gbé òwò pọ̀nmọ́ mi dé pele tó kàn ohun tó jẹ́ kí n daṣojú báǹkì hope ps nìyẹn mo ti di mánìjà báǹkì báyìí nínú ṣọ́ọ̀bù pọ̀nmọ́ mi yìí àwọn ènìyàn ń wá bí láti fowó rọṣẹ́ gba owó wọ́n sì ń sanwó lórí nọ́mbà fóònù wọn bó sì ṣe ń ṣẹlẹ̀. lèmi náà ń gbà pé tèmi náà gẹ́gẹ́ bí aṣojú báwọn èèyàn sì ṣe ń bá mi rajà ni wọ́n ń sanwó fún mi pẹ̀lú nọ́mbà fóònù wọn kíákíá ìwọ náà lè daṣojú hope kọgbà app hope digital mobile sílẹ̀ tàbí kó o lọ sí www.hopepsbank.com. hope ṣe àṣeyọrí Hope Bank nígbà gbogbo. Yo, so they call you a dance legend. One move, and you have their attention. <laughs> then, when you start to crumb to the beat, everyone goes wild, screaming for more. But only the people in your area know you. Here's your chance to move from local champion to record breaker. Let your dance skills take you and your crew to the top at the Globe Battle of the Year Nigeria Dance Competition, where you get to face off with Nigeria's finest. Grab your share of 84 million naira in prizes money and stand a chance to represent Nigeria at the Battle of the Year World Tournament. Go ahead, visit glowbotynigeria.com now to enter 84 million million naira prize money, unlimited fame, Glow Battle of the Year Nigeria, Dance Unlimited. Milo! Yes! <laughs> tell me first, why do I give you Milo every morning? Because every day I play like a baller, I run like a sprinter, and learn like a scholar, so I need all the energy I can get. You see? <laughs> I see very well. Give your kids winning energy. Milo Active Go, with the goodness of malt, milk, and cocoa, helps them make the most of every day. Milo, the energy to go further. Ibadan Kinisu, Fresh FM. nìbàdàn la wà. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó. ojú olúwa ló lè tó. pépèpépè bí àwọ bàbá àṣọ̀nà ká ṣe pápápá kẹ́lẹ̀ lórí ọ̀fẹ́ láti bá wa dá sí i fún àsìkò tó pọ̀ jaburata gẹ́gẹ́ bí a ṣe ń bá a bọ̀ kinní kan ṣẹlẹ̀ yín hmm. tó sì ṣẹlẹ̀ òun náà ni wípé. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú olúwa ló lè tó. gbogbo èèyàn tó bá lórí ọ̀fẹ́ láti rí arákùnrin yìí pẹ̀lú arábìnrin yìí Eh, ní gbogbo àsìkò tí wọ́n bẹ̀rẹ̀ fẹ́ wọn mm. títí tí ọlọ́run fi fi èso sínú ìgbéyàwó tí wọ́n fi bá kọ tí wọ́n bá bò tí wọ́n fi bí ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ eh, títí àsìkò tọ́lọ́run kádàrá pé káwọn ìyípadà pẹ́pẹ́pẹ́ kan kó fẹ́ máa wáyé béèyàn bá rí wọn mm. yóò sì máa fi rú ìdílé wọn tọrọ pé ah, ah, mm, ah, ọkọ àtìyàwó ni wọ́n fẹ́ràn ara wọn tó báyìí. bí ìgbín bá fà. Eh, ìkara wọn àtẹlẹ àwọn olóyìnbó wọn ní Romeo and, and Juliet bíi tèmi àti ẹ hmm. báyìí. àmọ́ lẹ́nu lọ́lọ́ yìí arákùnrin yìí ni àwọn ṣe àkíyèsí wípé eh, nǹkan ò lọ bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ hmm. wọ́n ní alákọ̀ọ́kọ́ bí àwọn bá lọ síbi iṣẹ́ táwọn ò bá tí ì dé ìyàwó àwọn kì í jẹun ìyàwó àwọn ò dúró de àwọn báwọn ò bá tiẹ̀ ní í jọ tọwọ́ bọwọ́ nínú àwo kan náà jẹ wọn làwọn ò jọ wà ní orí tábìlì alájọkòyìká lórí dining table wọn ni làwọn ò jọ jókòó sí ti òǹkàlùkọ́ ọmọ jẹun pẹ̀lú àwọn ọmọ wọn ni ajẹ́mọ̀ wípé lẹ́nu lọ́lọ́ àwọn ṣàkíyèsí ìyàwó àwọn kò bá wọn jẹun papọ̀ mọ́ kódà bí àwọn bá wà lórí tábìlì alájọkòyìká tí ń bi tí àwọn ti máa ń jẹun wọ́n ní bí ìyàwó àwọn bá bu oúnjẹ tán fáwọn àtàwọn ọmọ wọ́n ní yóò sì gbé oúnjẹ tiẹ̀ yóò sì kú òmìnir wọ́n ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ò ní ṣẹ̀ṣẹ̀ sọ pé àwọn ń nawọ́ báyìí mm. síyàwó àwọn kó tó di pé ìyàwó àwọn nawọ́ tí ó wà bá wọn. àwọn ò ní ṣẹ̀ṣẹ̀ mọ́ gbẹ́sẹ̀ tí ì gbẹ́sẹ̀. wọ́n láwọn èyí ṣẹ̀ṣẹ̀ kan lẹ̀kùn báyìí kí tó di pé yóò sì lẹ́kùn pé mm, dáàdi ìwà ìwà wọlé <laughs> ẹja ṣe láwé pọ̀ ẹja ṣe láwé pọ̀. wọ́n ní débi pé ìyàwó àwọn hmm. wọ́n ní lóòrèkóòrè làwọn mọ sáfìsì ẹnjìnì tọ́jà pé ẹ́ńjìn kò wọ́n ní tuntun lọ́gbà pé kìnnì kan wọ́n máa ń sáfìsì ẹ́ńjìn mọ́ wọ́n ń géèjì ọ́ìlì ẹ́ẹ́bídé kò sí láburú kankan bí mm, mm, yún wọ́n ní kò sí já kò kò sí sí kò mọ ọ̀sán kò mọ òru anytime. anytime làwọn ń ṣe pé kínní ṣe pé kínní. ẹ rí i mo gbìyànjú láti gé pépèpé ni àwọn tí wọ́n kọ ọ̀pọ̀ gan-an wọ́n ní nínú àkíyèsí táwọn tún ṣe ni wípé ìyàwó àwọn kò jẹ́ káwọn jọ ní nǹkan kan bí ìbálòpọ̀ mọ́ mm, mm, mm, lẹ́nu ọjọ́ mẹ́ta yìí látìgbà táwọn ti ń ṣàkíyèsí pé àwọn nǹkan kan àtàwọn nǹkan kan ó bẹ̀rẹ̀ sí ní yí padà. Mm gẹ́gẹ́ bí arákùnrin yẹn bí wọ́n ṣe ṣàlàyé wọ́n ní èyí tó tún wáá fẹ́ jẹ́ pabambarì rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sọ o ṣùgbọ́n eléyìí tẹ̀mí wá kà pé dájúdájú nǹkan kan ṣẹlẹ̀ lóòótọ́ wọ́n ní bí àwọn àtìyàwó àwọn bá jọ sùn gẹ́gẹ́ bí lọ́kọláya torí yàrá kan náà ni wọ́n jọ ń sùn làwọn méjèèjì jọ ń sùn mm. lóòótọ́ ọkọ ní yàrá tiẹ̀ ìyàwó náà ní yàrá tiẹ̀ ṣùgbọ́n yàrá ọkọ ò ń sùn mm, wọ́n ní báwọn bá wá sùn tó bá dé lọ́gànjọ́ òru wọ́n níyàwó àwọn yóò sì rọra yọ kẹ́lẹ́ kẹ́lẹ́ kẹ́lẹ́ wọ́n ní yóò sì padà sí yàrá rẹ̀ yọ lọ rè sùn bẹ́ẹ̀ àbí hmm. káwọn ọba ní yàrá àgbàlejò káwọn ọba living room. wọ́n láwọn sì béèrè pé my dear kí ló ń ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé mo ṣẹ̀ ẹ́ ni wọ́n ló ní rárá my dear kí gangan ni tó dé no ṣé o nídìí nǹkan kan kankan tí o fẹ́ kí n ṣe fún ẹni jẹ́ kí àwọn mọ̀ pé bí nǹkan kan wà tó need tí àwọn ò mọ̀ ṣe sùúrù o kò sí nǹkan kan tó le tó lè fẹ́. tó lè fẹ́ tí mi ní ṣe àbí kó máa wò pé bí yóò tóbi ààbò kàǹkà mi ní lè fún ẹ. no just name it and you have ma, it. ma fún ẹ. ma fún ẹ arákùnrin yìí ní gbogbo ògbìyànjú àwọn pátápátá wọn ní arábìnrin wọn ní yóò mérí náà ni o olórí ìdáhùn tó lè fáwọn ni pé kò sí kò sí kò sí nǹkan kan. ìgbà tọ́rọ̀ wá rí báyìí arákùnrin yìí ní eh, ibi tọ́ka àwọn kọ́kọ́ lọ ni pé káwọn kọ́kọ́ lọ síbi táwọn fi kọ́kọ́rọ́ sí hmm. wọ́n nígbà táwọn débi kọ́kọ́rọ́ àwọn bá kọ́kọ́rọ́ ń bẹ̀ àgádágodo ń bẹ ń bẹ. wọ́n nígbà wọ́n wá débi àgádágodo àgádágodo wà ń bẹ ṣùgbọ́n. ní tèmi ni mo sọ ní tèmi ni mo àgádágodo wà ń bẹ eh, arákùnrin bá àgádágodo àgádágodo ò yíra padà bí wọ́n fi Si bí a ṣe fi sí náà lọ wa mm. àmọ́ àmọ́ àmọ́ tó wà ń bẹ̀ ni pé àgàdàgodo ti ṣí ṣíṣí ló wà. ẹni ó wá ṣe àgàdàgodo kò yé ni bóyá ìyàwó ni o ṣùgbọ́n. wo ẹyin bá ń lé ikú alágbára bọ́ta. arákùnrin yìí ní ibi tí àwọn fi àgádágodo yìí sí. ibẹ̀ gangan gangan. wọ́n níbẹ̀ gangan làwọn ti bá àwọn ò sì rí traces bí àṣà àwọn olóyìnbó pé bóyá èèyàn kan. kan mú kúrò tí wọ́n. ó débi àgádágodo yìí àbọ̀ mú kúrò wọ́n ní kódà ó dá àwọn lójú tàdá pé lẹ́yìn ọlọ́run èèyàn kan ò tún lè mọ ibi tí àgádágodo ìwà. ìhà bí táwọn fi àgádágodo ìhà tẹ́yìn àpòbẹ́yàn bá gbé nǹkan kan síbì kan ọmọ bóyá odojú ẹ̀dínlẹ̀ ni àbọ̀ sí àyà ìsókè. bí wọ́n ṣe fa àgádágodo ló ṣe wà ọkàn yẹ pé o ti ṣí kò tún ṣí tán gan ọ̀rá ọ̀rá dànù tìǹtìǹ báyìí mm, ṣùgbọ́n sísí mm, ìṣíṣí ìṣí ìṣíṣí ó ṣí already ṣí ó ṣí mm. àgádágodo ti lanu lẹ̀. bí ọ̀rọ̀ wà rèé gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹ̀sọ̀ tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáyé arákùnrin yìí ní nínú ọkà wọn oríṣiríṣi lọ́kà wọn ń sọ fáwọn pé ah, àbí kí nígbà tí ọlọ́run tí àgádágodo ti wà lánú lẹ̀ báyìí àbí káwọn kókó sí òkú tán pé àbí káwọn sọ fún obìnrin pé kó dáríjì àwọn o àṣìṣe ni ọmọ olófẹ́ gan ni o pé kò kú sí ní tí ó ṣe mọ́. nfi ọjà mẹ́lòmíì lọ́wọ́ ni. ó kú ti bímọ fáwọn. kò sì lè lọ mọ́ kò lè kọ́ àwọn mọ́. àbí yọ ọkọ àwọn ni àbí táwọn ò bá tiẹ̀ wàá sọ bí àgádágodo tó sí díẹ̀ tó lanú lẹ̀ yìí bọ́bá wa sí tán àbí nǹkan kan kí làwọn mọ̀ tí yóò ṣẹlẹ̀ àbí káwọn padà lọ ọ̀dọ̀ ẹni ah, tí láti bíi ọdún méjìlá mẹ́tàlá sẹ́yìn ó sábà máa bọ ipò tẹ́niyàn gan wà mọ́. wọ́n láwọn ò mọ kí ni káwọn ò ṣe ìgbésẹ̀ wo làwọn kì í bá gbé. ẹ wá jọ torí ọlọ́run gbogbo ẹni tó bá máa bá wa dá sí láàárọ̀ yìí ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ àpékọ́sọ̀ bẹnu ṣe mọ̀ pé ọ̀bẹ ti ṣe ní tí ó ṣe ní búbú ẹja fè búlẹ̀ ní ìdájọ́ ẹja fè ìdájọ́ lẹ̀ sọ́wọ́ ọlọ́ọ̀nìkan lọ́mẹjọ́ dá ìmọ̀ràn ni afẹ́ kẹba fún arákùnrin bọ́rọ̀ bá rí báyìí kí ni kárákùnrin ò ṣe. ṣe é ṣe é. àwọn nọ́mbà tá à ń lò yí padà zero eight zero three two three two ten fifty nine zero eight zero seven seven seven seven ten fifty nine àti plus two three four eight zero nine two two two ten fifty nine. kan ti wà lójú òpó yẹn ló ẹ káàárọ̀. ẹ ló ẹ káàárọ̀. Mandela Mandela láti Jerusalem. Mandela láti Jerusalem àfihàn ṣẹwọ́ ẹ káàárọ̀ shabam shalom shalom shalom ẹ káàárọ̀ àgádágodo ti expire sọ expire èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ mo dúpẹ́ ọ̀jẹ̀dìrà bàkàrẹ̀ ẹ káàárọ̀ Mandela yes ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí Mandela. ẹ̀kọ́ mi fún báwọn ìwádìí ṣe ṣubú ẹ̀ náà wọ́n ti rọ́ọ̀mà lè lóògùn ọdún ọjọ́ kan dondo lóòótọ́ ọba bẹ́ẹ̀ ni kò sí ìrọ̀rùn irúgbìn fẹ́ràn ajé tọ́ka tuntun ní apàdà ẹ̀ sáà ń jẹ́ ọkàn náà ni alákùnrin ẹ̀ bá ń pé ẹ̀yẹ sọ náà ẹ̀ wò jẹ́ kó wá ẹni tó bá wọn ṣe kínní ẹ lọ ná tó bá rí ìyá lè sọ tó bá fẹ́ ṣe pọ̀pọ̀ tó bá rí tó bá rí tí bá wá rí kọ́. tó bá rí náà tó bá wá rí. possibility rere o Mandela possibility rere ten percent ni láti ẹ̀ mọ́ pé zero. ká ní rí nítorí mi ò tàbí kò jẹ́wọ́ tọ́jú yẹn bá tó bá lè jẹ́wọ́ bẹ̀rẹ̀ tó bẹ̀ẹ́ tó máa dúró obìnrin máa dúró àdúgbò bá lè dúró kò sí ni ojú ìbá padà jẹ́wọ́ náà kẹrin náà padà dàbí láti ibi tèmi mm. kò pèlè jẹ́wọ́ fún arábìnrin tó fi sí ẹ máa máa. oògùn ló ń fi fẹ́ yìí. tó fògùn fi ọ ní oṣó ṣe é wí. bẹ́ẹ̀ni o ah. Ah, ẹ kò sí ni tó bá tó tó bá ti kò ní bí ẹ padà ṣiṣẹ́ náà bí ẹ padà dàrú láti náà ni ẹ mm. padà dàrú láti ni mm. tó bá tẹ̀lé ẹ ni. ó dà ẹ ṣe Mandela láti Jerusalem hello. hello ẹ káàárọ̀. ẹ bá káàárọ̀ o. ẹ lọ́mọ ẹ kọ́ra jẹ́. ọrọ̀ ajé ni o ẹ ṣeun ohun tí mi lè fẹ́. ṣíwájú náà orúkọ yín. ẹ látàgbà ó láwálé. ó dà sọ. a gbọ́ yín dáadáa. látàgbà. Ah. Eh, ẹ tún wá pè. lórí ọ̀rọ̀ mi. hello. hello ẹ káàárọ̀. yẹyẹ mú lérò rẹ o. ẹ káàárọ̀ ẹ kó ètò. ètò rẹ gbogbo lè wá ń kọ́ Jámánì o àlàáfíà ní gbogbo wa wà ní àtàwọn olùdarí àrò àwa náà àyè náà ni o bẹ ṣe ń pè mí mò ń orí yín kọ́ o bẹ ṣe ń pè mí mò ń jẹ́ bàbá mi orí wọn wà dáadáa mm. orí mi wà bẹ́ẹ̀ o orí mi wà dáadáa o. Mm. ọlọ́run ò ní fi wálẹ̀ ọ̀rọ̀ rí ẹ̀ bá wa dá sí i. ṣe rí nǹkan tó wà nílẹ̀ hmm. a kàn ń fojú kékeré wo ọ̀rọ̀ ńlá tó tóbi gan-an ni. kò kéré kò mm. kéré. kò kéré. Hmm ṣe rí obìnrin yẹn ó ṣí pálọ́ọ̀kì kò ṣí pálọ́ọ̀kì obìnrin yẹn ti mọ̀ wípé ibi tó yẹ kóun wà kọ́ lòun wà. Hmm. ọkùnrin yẹn bá ń sùn kó má sùn kó má sùn oorun fọnfọnfọn torí pé kì í ṣe ibi tó wù ú kó má díjú tán. Hmm. ẹjọ báwo lobìnrin yẹn ṣe mọ̀ bó ló ṣe rò pé mọ̀ bó ló ṣe mọ̀. ẹ jẹ́ nǹkan kan fún oògùn téèyàn ṣáájò kì í ṣe nǹkan tó lọ gan-an ó máa ń ní expiring date kò sí nǹkan tó kì í ní expiring date láyé kò sí nǹkan ọ̀hún bó ṣe lè wù láyé kó pátápátá tó ó máa padà ní expiring date ó máa padà ní alábàjọ tí wọ́n fi pé oògùn ló ní ọjọ́ kan pọ́njú hmm. orí ẹni ló lọ́jọ́ gbogbo. bẹ́ẹ̀ ni mo sọ fún yín hmm. ó dẹ̀ ṣe wà yẹn kò sí nǹkan tó ṣe fún yàn tí ò ní èèwọ̀ ìjọ kan máa jẹ̀wọ́ ẹ̀ṣá ni. Hmm. wọn ò mọ̀ sọ pé wọ́n ka ìwọ̀ kankan fáwọn. bí ah, wọn bá sọ débẹ̀ fún wa eh, ńkọ́. ẹ eh, ẹ eh, ṣé wọn sọ fún wọn ni ok àwọn tó máa ń ṣiṣọ́ máa ń sọ fún wọn ẹ mọ̀ kán máa ń tìyàn wọnú nǹkan hmm. wọn ò ní sọ pé repercussion ẹ̀ ni hmm. wọn ò ní sọ nǹkan tó máa gbẹ̀yìn ẹ̀ ṣé ẹ rí bó ṣe wà yẹn one kó tiẹ̀ kọ́kọ́ jókòó kó tà máa bí ẹlẹ́dẹ̀ obìnrin yẹn tó bí one ló ti dán náà ẹ̀rù mm-hmm so ìdùnnú obìnrin ò lè rí ìdùnnú títí títí dọjọ́ alẹ́ kọ́kọ́ dọ̀nà obìnrin yẹn rú nǹkan tẹ̀lé àkókò kú lọ sí paddock yẹn jẹ́jẹ́ ó sì tán kó kókó kú sí tán pátápátá kókó ah. kú jẹ́ kójú ẹ̀ wálẹ̀ tí wọ́n bá ṣì í ẹ dákun kí ló lè ṣẹlẹ̀ gangan. wẹ́ẹ̀ sí tán wọn mẹ́ni ó sì fẹ́rẹ́fẹ́ gan eku ò tí mọ kébí eku mọ ẹyọ kébí ẹyẹ mọ. ẹ̀jẹ̀ dọ̀kun kò lè láti náà máa padà pínyà náà ni wọ́n máa ah. padà pínyà. lẹ́yìn ọmọ mẹ́ta ọmọ padà pínyà bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó máa padà iṣẹ́ ọ̀rọ̀ yìí ó máa padà tu ọ̀rọ̀ tẹ́ ẹ̀ wo ó kẹnu gan hmm. ó sì máa padà sí jókòó jókòó jókòó lórí ọ̀rọ̀ yìí hmm. ó gùn kò dẹ̀ sí nǹkan tí ò lè ṣe ilé ipá ṣe ń sọ̀rọ̀ gbogbo wa kàn give advice ni àmọ́ hmm. nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn bí obìnrin yẹn ṣe ń fura tó ń change tó ló ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ sóhun tó bá tẹ̀ wá ti come out àmọ́ nǹkan tó lè ṣẹlẹ̀ sọkùnrin àmọ́ nǹkan tó lè ṣẹlẹ̀ sóbìnrin torí kì í ṣe ibi tó jókòó sí lóhùn. Mm. kì í ṣàyẹ̀ rẹ̀ ló wà. àlejò èyí náà èmi fẹ́ kó tún jẹ́ ẹ̀kọ́ fáwọn ọmọbìnrin tó ń bọ̀ àtọkùnrin tó ń bọ̀ mi ò lè fẹ́ lágbájá mi ò lè fẹ́ tàmọ̀dú inú ẹni kó o mọ̀ kì í ṣe mm. èébú mm. kì í ṣọ̀rọ̀ òun ló máa ń jẹ́ kọ́kùnrin àbóbìnrin go to another length láti lọ sọ pé dandandandan máa torí pé sọ́kọ́ lè fẹ́ nìyẹn o màá jẹ́ ẹ̀fẹ́ tipátipá tó bá tiẹ̀ lè fẹ́ yàn fi maturity ṣe wisdom of God láti sọ ẹ ẹ sì fún mi ní sùúrù hmm. ẹ àmì ò sí ìṣetán ẹ hmm. kì í ṣe pé kó máa bá ìwọn èèyàn lérí nǹkan tó hmm. sún obìnrin yẹn débẹ̀ nìyẹn ṣùgbọ́n nǹkan tí mo bẹ́ẹ̀ sọ láàárọ̀ ọ̀rọ̀ tó kẹnu mi káàrí òpin. ibi tẹ́tí ẹ ti sọ̀rọ̀ tẹ́ ẹ parọ́ yẹ̀yẹ́ múlẹ́rọ́ èmi mọ àwọn obìnrin kan tó jẹ́ pé àwàdà wọn níbi wọ́n bá ti ń bá yẹn dọ́wẹ̀kẹ́ gbogbo ọkùnrin wọn mọ̀ pẹ̀lú ọkọ wọn Hmm. ọkọ mi ni gíní hmm. kan ọkọ mi ni tí wọ́n fi lè yọra wọn ni o wọ́n fi yọra wọn ni. bẹ́ẹ̀ni hmm. bẹ́ẹ̀ni ó bẹ́tà kí o fi wisdom gbé nǹkan yẹn kì í ṣe kókó wọn máa sọ pé lágbájá ah, Ọlọ́run ò ní jẹ́ ẹ wo nǹkan tó wà ń sìn bó ṣe wà yẹn ara àmì ara ti sọ ó ti mọ̀ pé ibi tó ń wà yìí kọ́ ló yẹ kó ń wà ó ti ń ká kúrò lójú ẹ̀ ọkùnrin yẹn kó lọ kú fún kó lọ sẹ́kọ̀ọ́ lọ sọ ọ̀dà ní kúkúrú èdè kí ni kárákùnrin yẹn ó ṣe báyìí ìgbésẹ̀ wo ló kàn. Ah nǹkan tó lè ṣe ni wípé tó bá yẹ kó mọ òbí àwọn obìnrin yẹn ah. òun kó lọ bá àwọn òbí obìnrin yẹn. ó mọ̀ wọ́n. ó ah, ah, mọ̀ wọ́n ibi ó ti fẹ́ yàwó tó fẹ́ dé sùn lọ́kà àwọn gan ni wọ́n fún iṣẹ́. nímọ̀ tí mo sọ wípé ó mọ̀ tí mo sọ pé tó bá yẹ kó mọ àwọn òbí obìnrin yẹn ọ̀tọ̀ Yorùbá ni mo lò hmm. tó bá yẹ kó bóyá ẹni tó lè akọmọdé ètè láti sọ̀rọ̀ ṣe pé mímọ̀ yàtọ̀ hmm. òbí mi kò gba nọ́ńsẹ̀ǹsì o hmm. òun mo sọ pé tó bá yẹ kó mọ àwọn òbí obìnrin yẹn mo mọ̀ pé ó mú wọn gẹ́gẹ́ bí àná hmm. ó tó yẹ kó mú wọn déyín dé pé pé wọ́n jọ kúrò tó súnmọ́ wọn bí ọmọ sí òbí tó tó wọ́n tó mú gẹ́gẹ́ bí ọmọ hmm. tó mú gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n rí bí àná hmm. kó lọ túbá kó ṣàlàyé fún wọn kó lọ túbọ̀ tó fẹ́ fáwọn tó tó pé wọ́n jọ ní wọ́n jọ ní ìrẹ́pọ̀ tí wọ́n jọ ń sọ̀rọ̀ tó kúrò dáadáa ṣe mọ̀ pé àwọn òbí kan wà tó máa ń mú ọkọ ọmọ wọn gẹ́gẹ́ bí ọmọ tó yẹ pé kò sí nǹkan tí wọn ò lè bá sọ kò dẹ̀ sí nǹkan tí ọkọ ọmọ wọn náà lè bá wọn sọ òun ni mo fi sọ pé tó yẹ kó mọ àwọn òbí ìyàwó ẹ̀ dáadáa ìfẹ̀tẹ́yìn tó lè lọ bá wọn kó lọ bá wọn sọ̀rọ̀ pé lóòótọ́ mo nífẹ̀ẹ́ ọmọ yìí kan tó yẹ kí n ṣe nǹkan báyìí o ah. bóyá àwọn yẹn wá lè gbé fún yẹ no sọmọ tó yẹ pé kò mọ lóòótọ́ àwọn yẹn náà ní gbà á lẹ́rọ̀ pẹ̀lú ẹ̀ ó bẹ́ẹ̀ ta kó kún fún àdúrà kó tó hmm. gbègbè ẹni ìgbésẹ̀ nǹkan tó ọ̀rọ̀ yẹn ó pakaso ó dẹ̀ tẹnu gan èmi ìfọ́ ó le gan. ẹ ṣeun yẹ ṣé ìgbọ́rọ̀ rí lẹ́nu yín pé kẹ́ ẹ lọ pakaso mm. bọ́rọ̀ ọkùnrin ọlọ́ ilé pàtàkì torí kíní yẹn ó máa ká ó dẹ̀ lè dùn la ẹ̀mí lọ torí tọmọbìnrin yẹn sùn mm, mm. ó ṣe dára lọ nǹkan tó kẹnu gidi ni o téèyàn fi nǹkan fẹ́ yàn nǹkan tó kẹnu ni torí one ó ti dé kejì láìvọ ẹ̀ nǹkan tó fẹ́ jẹ kọ́ ló ń jẹ nǹkan tó fẹ́ wọ̀ kọ́ ló ń wọ̀ nǹkan tó fẹ́ kọ́ ló ń rí tó bá padà ká lójú ẹ̀ tán pátápátá ewu ńlá ni o. Mm. ẹ ṣeun yèyé múlẹ́rọ́. tó ìmọ̀ràn tèmi ni a bẹ̀rẹ̀ sí ní ṣe ní àlàfíà àwọn kọ́mẹ̀ntì lórí Facebook a máa kà á lọ́kọ̀ọ̀kan ó ṣeé ṣe kó yẹ pé ibi tá a ti ka àtẹ̀jíṣẹ́ nìkan nìyẹn ẹn tó ń pè yẹ bá wa yín rédíò yín sílẹ̀ etí ò gbé jì kíkiní yóò máa gẹ́ra rẹ o. ẹ máa kárọ̀ o ẹ kú iṣẹ́ o. ẹ ṣe o ìyàwó ọmọ fún ìṣiṣẹ́ yín o. àmín. orúkọ tèmi ni alájà ìbíyẹmí láti kájọlá Ondo State. ẹ ṣe wà gbọ́ yìí mà. yorùbá bọ̀ wọ́n ní ilé tí a bá fi tọ́mọ ìrì ni ó wò. Mm. gbogbo nǹkan ó ní ìpìlẹ̀ṣẹ̀ pẹ̀lú àdúrà bí mm. èèyàn bá fẹ́ lọ́kọ kó fi àdúrà kó fi ṣe kì í ṣe ọ̀nà lóògùn. ìmọ̀ràn tí mo fẹ́ gba arákùnrin yẹn ni pé gẹ́gẹ́ bí ìyá tó sọ̀rọ̀ kan mm. kó lọ rí àwọn òbí ẹ̀ ó dẹ̀ túbá. ogun mi fọmọ yín bẹ́ẹ̀ ló ti ṣe sọfì Ọlọ́run. àmọ́ ah, ní lọ rí àwọn òbí ìyàwó rọ pé iṣẹ́ yóò wá sọ pé ẹ dákun mà sà ẹ dákun mà. wọ́n hàn orí ẹ bọ ni. oògùn sẹmọ jẹjẹ mọ pé oògùn mi fọmọ yín. Ah. <laughs> yóò lọ bẹ ni tó bá ti bẹ. mọ̀mọ́ abẹ́ lè ráyè kẹ́ máa. àbí ìyá wa látòǹdó tó ní mo ti gbúrò yín ti pẹ́ torí àbí bò ni. abẹ́ lè rẹ àbáyé wà ìyá wa mo láàbẹ̀ lè ráyè ká fọjọ́ sí pé bóyá kẹ́yìn náà wà lára àwọn ọkọ̀ tí ó tẹ̀lé. yèyé múlẹ́rọ́ ìyálóde múlẹ́rọ́ ìyá wa bọ́sẹ̀ adédìbú ìyá àti kẹ́mi rájí gbogbo ẹ̀yin ìyá ìyá. ẹ ṣe àdúpẹ́ mà. ẹ ti wà ń bẹ̀ mà káàárọ̀. ẹ̀lú ẹ káàárọ̀ ẹ káàárọ̀ D1. ẹ̀ka rẹ̀ D1 D1. màmá nìyẹn. ó ga jù gbogbo London kọ́ o. ṣé wàá pa. àlàáfíà la wà o. àdúpẹ́ fọlọ́mù. ẹ kó ojúmọ́ sá ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí i. àlàáfíà la wà ń bí o gbogbo London kọ́ o. àdúpẹ́ fọlọ́mù àlàáfíà la wà. ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí i. Hmm. òtútù ò jẹ́ gbádùn. ẹ̀hẹ́ bẹ́ẹ̀ ni òtútù bẹ̀rẹ̀ o. kò wà aṣọ ìbora yín kọ́. aṣọ ìbora wọn kọ sẹ́mi kọ́ laṣọ ìbora tiẹ̀ èmi kọ́ laṣọ ìbora tiẹ̀ ó yá oje. ẹ bá wa dá sí jàre. ṣe rí máa ṣe rí màmá màmá tí màmá tí yẹn náà yẹn. Eh, yamulero. iye sọdájì ẹyin náà sọdájì. nọ́mbà wá nọ́mbà wá kí nìyẹn ti ẹ̀sáyà òbí hmm, hmm. yẹn ti bàjẹ́ ojú wúmà yẹn kẹ́rì kòsíkòsíkò kì í ní ẹ̀sáyà hmm. ó ti ẹ̀sáyà fún ara ẹ̀ ló ṣí àti pé. èèyàn kankan ò ṣí. kankan ò ṣí àjànú kankan ò ṣí kọ́kọ́rọ́ àdúrà máa ń ṣí mo ti rí àdúrà máa ń ṣí mo ti rí àdúrà lè ṣí ṣètò ọ̀dà sáà ni nọmba tù ṣé wàá lójú àìsí làbá ẹ̀ ṣé wàá tó ògùn bá tẹ̀sí ní ọ̀gùn ìjọba sì bàjẹ́ àwa ṣiṣẹ́ ní ọ̀dà side opposite side pé àwa ẹ̀jẹ̀ ara wọn. ṣẹ́ni gbogbo ṣe nípa ti sọ̀rọ̀ dájú tó pé ewu tó wà bẹ̀ ni pé ṣẹ́ni nínú àyẹ̀ ẹ̀rí pé ẹ kọ́ lọ bẹ káwọn ẹ̀dìbò tó bá lè sọ̀rọ̀ lẹ́yìn nǹkan tó bá lè máa sọ pé kọ́ lọ bẹ òbí kan kọ́ ṣe kinní kan yà wé sí yàtà ẹ̀ tó rà ọkùnrin yẹn lè ṣèjú pé kó yà ṣẹ́ni wọ́n máa yẹ ó máa kó ẹ̀ lọ máa ta mo ti rí wẹ̀ pé pé ọlọ́mọ náà ni ó fọ́ mẹ́rin ó lò ó ráwọn ọmọ ẹ̀ tó bá ráwọn ìrìn àmàlí ọ̀dọ́ ó sá lọ òyìnbó hmm. ṣé ìjọba tí báyìí ò bá sọ̀rọ̀ ẹ̀ kíkẹ́ ní kojú màá yẹn lè ṣe ni pé kò gbé àti máa mú màá yẹn lè kó ìjì kò sàlọ̀ torí mú màá yẹn lè pa. kó tètè sá lọ báyìí láì tí jẹ pé. mú màá yẹn ṣẹ́ni kò sí solution fún màá yẹn tó ló kọ́ fún ẹ̀jẹ̀ ìgbà àjọjú màá yẹn àwọn màá yẹn màá yẹn tiẹ̀ pọ̀ màá yẹn kọ́ sáà bá so kí màá yẹn gan. kó tètè gbé bẹ́ẹ̀ kó gbé rọ́. kí màá yẹn gan olùdíyàn nítorí kò sí nǹkan tí màá yẹn lè dá lára àti hmm. tó màá yẹn máa fà lọ kó hmm. kúrò àfẹ́ rí mọ́ láyé mọ́ láì. kò sí solution sọ́wọ́ tó wà lẹ́yìn wọ́n máa yìí tiẹ̀ pọ̀ láì. wọ́n wá máa fọ Hmm. ó ti ṣe ẹyin brain woman yẹn brain woman yẹn ti wà wíṣẹ for long time wọ́n ṣe recover ni. Hmm. ó dà sá. so kò sọ ọ̀rọ̀ kankan lórí ìlú ìlú ìlú àdúpẹ́ àti irú ẹ̀ yìí. ó dà sí. ìgbà àgbàgbọ́ ẹ̀rọ ayé kò ní gbà ìbọn ló wà ojú rẹ̀ dá babs aleb lórí facebook kò ní. ọmọ wa di àgbàdo àfọwọ́gùn gbìn babs aleb lórí facebook nínú wòye wọn wọ́n ní ká máa wò ó wọ́n ló ṣeé ṣe kó jẹ́ wípé ìránṣẹ́ ọlọ́run kan ló ti ṣe ìtúsílẹ̀ fún arábìnrin yìí hmm. níbi àkànṣe àdúrà tó sì jẹ́ wípé ìṣẹ́payá ó fi wá hàn. Hmm. Ah, mo dúpẹ́ ọ̀jẹ̀dìran bákàrẹ̀ wọ́n ní yèyé múlẹ́rọ wọ́n ní wọ́n dá yèyé múlẹ́rọ lóhùn wípé kò sí kò ṣeé ṣe kí àna kọ́ wá káwọn òbí ìyàwó ẹ̀ mọ́lé kọ́ hmm. máa sọ pé pẹ́pẹ́sẹ́ o ogun mi fọ́mọ yín o olúbùnmi ọ̀kẹ́ ẹgbẹ́tadélọ́lá wọn ní àyàfi ìbùkún ọlọ́run àti oore ọ̀fẹ́ rẹ̀ nìkan lèèyàn máa ń jẹ lájẹǹjẹ tán tí sì máa ń lọ títí wọn ní láìsí ìyún wọn ní ọtán wọn ní tàbí ṣùgbọ́n kankan ò sí wọn ní ojú arábìnrin yẹn wọn ló ti là wọn ní arábìnrin wọn ní yóò sì padà fi inú ilé yẹn sílẹ̀ ni. Hmm. Samson ìrètọ́mi wá. Wa wọ́n ní kó yá faramọ́ gbogbo ìjìyà tó bá wà ń bẹ̀ ni òun ní ọlọ́run nìkan ló lè dájọ́ wọ́n tọ́ka sí ìwé mímọ́ James four orí kejìlá wọ́n pé kó yá bẹ̀rẹ̀ sí ní tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ni wọ́n ní torí pé ó ti fa ọmọbìnrin yẹn sẹ́yìn. kámọ̀ ṣe ni àlàfíbọ̀ ìlú ẹ̀ káàárọ̀. ẹ káàárọ̀ o. bàbá ayé mi dánwọ́ rẹ̀ olùgbèjà ọmọ mẹ́rin òkun ayé. hello ẹ káàárọ̀. ó ti ilẹ̀ yín ó ti ilẹ̀ yín ọ̀rọ̀ yìí ti ilẹ̀ yín àjà ti èlé ó ti ilẹ̀ yín ọ̀rọ̀ yìí ti ilẹ̀ yín àjà ọ̀rọ̀ ọwọ́ tàgádàgòdo wọn ah, ah. aláwọ̀ ẹ̀kọ́ aláwọ̀ gidigidi ọwọ́ tàgádàgòdo wọn ibi tí balógun gbà wọlé láàárọ̀ yìí. ibi ọba wọlé lágbára balógun ẹ káàbọ̀ ń bí ẹ gbà wọlé o. ibi ọba wọlé ọyá bò ní káàárọ̀ o. ẹ káàárọ̀ àpò ojúmọ́ ojúmọ́ ayé mi ìyàwó ọ̀rẹ́ mi ẹ o ìyàwó ọ̀rẹ́ mi ìyàwó ọ̀rẹ́ ń ṣe àwọn nǹkan tó ọmọ ń ṣe àwọn nǹkan tó máa ń dùn mọ́ mi nígbà tó ń ṣe nǹkan láàárọ̀ yìí láìkẹ́ láìkẹ́ rárá nígbà tó ọ̀rẹ́ mi tó náwó fún ó yẹ kó o ṣèbó fún ah! tó ṣèbó gánjọ tó dènà tí ó tó ṣèbó lára ẹ wá. àwọn màláìka ò gbé èbó wá ni àwọn màláìka tó bá mi wá sínú ilé afẹ́fẹ́. ṣé sùúrù ṣé ìbọn ọrùn mi lẹ fẹ́ gbọ́ ni. mo fẹ́ kó máa mo fẹ́ kó máa sọ èbó lójú ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi lè náwó jù bẹ́ẹ̀ lọ. àsìkò èbó ti wá lọ báyìí kò lè ṣe mọ́ báyìí ọ̀rọ̀ bàǹtàbàǹtà ní bẹ́ńlẹ̀ iṣẹ́ tá a bá fi ajílẹ̀ gbìn mm. iṣẹ́ mm, mm, tá a bá fi ajílẹ̀ gbìn yóò tètè wù gbùrùgbùrùgbùrù ṣùgbọ́n kò kì í dóbi iṣu ìbílẹ̀ tá a bá fi ajílẹ̀ gbìn àgbàdo yóò tètè yọmọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ṣùgbọ́n adùn ẹnu adùn ẹ̀ kò kì í pẹ́ lẹ́rìí ọkùnrin yẹn ó ti ṣe mistake ó ti ṣe mistake ó ti ó ti ó ti yí orí obìnrin ó ti kọjú ẹ̀ sí ẹgbẹ́ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí ẹ̀ ti ń yí padà bọ̀ díẹ̀ díẹ̀ sí nọ́mbà báyìí. ẹ̀rí ah, eh, hmm. tó bá ní ọ̀nà ọ̀dọ́ bàbá àbí ọ̀nà ẹni anybody yóò fò yóò gbóòórùn ààrẹ lẹ́yìn kó padà lọ bàbá tó bá tó ròdàn kó bí bàbá ti wá travel nǹkan. ẹ eh, kó gba pé eh, tó bá wá já sí ojú ojú ah. kìnnìkan lọ. ojú rè é ó sàn ju ẹ̀yìn àwẹ̀ rè é lọ. bẹ́ẹ̀ hmm. ni lórí tóbi yẹn bá ti lè mọ̀ pẹ́kẹ́ ẹjọ́ hmm. táwọn ọmọ hmm. gan bá wá gbọ́ pé oògùn ni bàbá àwọn fi fẹ́ ìyá àwọn ojú wo ni wọ́n mọ̀ fi wò ya bàbá yẹn so ọlọ́run ó bá yanjú ẹ̀ ó ti wulẹ̀ ṣe ní ti obìnrin tó ti bu bu bu ó ti láwo mọ́ ju ẹ ti ní á mọ́ bu èsì ní bú wọn. ẹ wá máa lọ ẹ wá máa lọ balógun ológun ìgbà ẹ má tó ká òkun sòro rẹ ẹ máa lọ. ẹ níbi àtẹ̀jíṣẹ́ text message àwọn èèyàn wa ti ń rọ̀jò rẹ̀ mo ti rí abilékọ olúwa kẹ́mi rajimomi ẹniọlá ní Chicago ní Amẹ́ríkà pẹ̀lú gbogbo patí tí wọ́n ṣe lánàá lọ́dọ̀ abilékọ Bánjọ hmm, jẹ́ ń sọjọ́ bí wọ́n tún lóore ọ̀fẹ́ láti fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ hmm. wọ́n ní ká máa wò ó wọ́n ló ṣeé ṣe kí obìnrin yẹn kó padà kọkọ rẹ̀ sílẹ̀ wọ́n nítorí oògùn ti bàjẹ́ nìyẹn wọ́n ló máa èètì ẹ̀dọ́jọ́ kú ni ní mm. tí wọ́n sọ nù. Mm. Mm. wọ́n ń táwọn èèyàn ń kọ́ ọmọ kan èèyàn kan ṣe kí ni. Dèjì Adéfẹ̀sọ baba fresh wọ́n ní àwọn gba arákùnrin ìyànjú pé kó ṣàṣàlà fẹ́mi rẹ̀ o wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní obìnrin yìí ó lè gba ẹ̀mí lẹ́nu rẹ̀ wọ́n nítorí pé arábìnrin yìí wọ́n ní ojú rẹ̀ ti là wọ́n láṣìírí ti tú Janet Oyetunji wọ́n ní kí obìnrin náà kí ó gbà fún Ọlọ́run o wọ́n nítorí wípé ṣebí kò fìyà jẹ wọ́n nítorí ìfẹ́ lọkùnrin yẹn ṣe irúwà tó wù bẹ́ẹ̀ eh, wọ́n ní irú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí ẹnìkan tó súnmọ́ àwọn náà tó jẹ́ wípé ìyàwó tó bí ọmọ mẹ́ta kó tó rí ìyàwó ti bí ọmọ mẹ́ta kó tó realize pé òun kò mọ kò mọ ìgbà tó ń dé ọ̀dọ̀ ọkùnrin yẹn wọ́n ló sì gbà fọlọ́hún. Oh. Hmm. mo rí àtẹ̀jíṣẹ́ kan bíi Akínọlá Sàká Káyọ̀dé wọ́n ní lójú tàwọn wọ́n ní kinní yóò fi gbogbo ara rí bàbàrà wọ́n ní táwọn sọ fún ọkùnrin yẹn ni pé kó gbàgbé tàná wọ́n ní kó gbé tàná dànù kó gbé tuntun wọ́n ní kó lọ bẹ ìyàwó rẹ̀ wọ́n ní kó bá a sọ̀rọ̀ kó sì bẹ́ẹ̀ wọ́n ní kó jẹ́wọ́ wọ́n ní ah. ọlọ́run kúkú ṣe ó ti ṣe ọlọ́run kúkú ṣe ó ti ṣe ti ń wù lọ́kàn wọ́n ní bọ́ọ̀nà wa kádàrá fine déédéé wọ́n ní bí ọ̀bà sí gbà kó ń Ah. èrè rẹ̀ ń bẹ ńlẹ̀ tó ṣe máa fojú rí. hello ẹ káàárọ̀. hello ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ mà ojúmọ́ ni orúkọ yín àti bíi tẹ́tí máa sọ̀rọ̀ àmì o. orúkọ mi ni mr abiodunṣọlá láti spain. láti spain. gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín sà. in fact ṣe rí kò sí kan tí ò ṣẹlẹ̀ rí lábẹ́ ọ̀run. kò sí o. orú prógáàmù tí ẹ sọ ní àárọ̀ ẹ̀ hmm. mo ti rúrú ẹ̀ rí nígbà bí some years back. èmi ò rírí èmi ò inú eré lèmi ti máa ń wò sá. sá. inú eré lèmi ti máa ń wò èmi ò gbàgbọ́. mo ti rí ẹni tó ṣẹlẹ̀ mo ti rí ẹni tó ṣẹlẹ̀ rí. Hmm. ṣé rí àdásí tó lè fún. Hmm arákùnrin yẹn ni wípé ó ṣe tán ó ṣe àgádágodo tán ó ṣe tán tí ò bá ṣe tán ẹ̀mí kan máa lọ sí o ẹ̀mí kan máa lọ sí torí ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ gbàtí mo kọ́ gbàtí mo ń gbọ́ program yìí láàárọ̀ kó kọ́kọ́ wá sọ́kàn mi ni pé ah ìyẹn máa ń sọ ìgbọ́jọ́ bò ló lọ́jọ́ kan ìpọ́jú hmm. orí ẹni ló lọ́jọ́ gbogbo hmm. obìnrin pọ̀ náà hmm. obìnrin pọ̀ lu ju pé ká kẹ́yìn kan máa fi oògùn oògùn ló fi fẹ́ oògùn ló fi fẹ́ kò lè sí oògùn máa ń lu ko oògùn máa lu ko lọ́jọ́ kan. ó ti á báyìí bọ̀dá Ṣọlá láti Spain kó ṣàṣì àgádágodo tán. Ah, <laughs> kó ń ṣí. tí ò bá ṣe tán ẹ̀mí kan lọ ó máa ka àbùkù. tó bá wá ṣe kí ni kọ́ mọ̀ retí. tó bá ṣe tán kí ni kọ́ mọ̀ retí. ẹni tí ah, ló lè ṣẹlẹ̀ náà ah. ó náà máa retí. ẹni tí ó tún ṣẹlẹ̀ tó bá ti ṣe. bí o ṣe tán ẹ̀mí kan lọ bọ́bá tó ṣe tán. ẹni tí tó lè ṣẹlẹ̀. ẹni tó lè ṣẹlẹ̀ ni pé obìnrin yẹn máa lọ láti mi hmm. hmm. ó máa lọ láti kò sí solution kankan ipò lọ bá bàbá kan ó yọ ṣe kinní kan yẹ iye solution ó yẹ kó náà ti máa expect òun kan bíi. ẹnìkan tiẹ̀ kọ́ lórí Facebook tí mo rí lẹ́ẹ̀kan wọ́n ní kó lọ renew padlock oh. ṣó lè ṣe renew. <laughs> kó lọ renew pa ẹni ẹ ẹ kan ní o hmm. nítorí ó máa ka àbùkù gidi àbùkù tí ò ní expect ó máa ẹ ó máa ẹ ó máa ka àbùkù. ẹ ṣeun sá ẹ ṣe àdúpẹ́ ó dà ẹ ṣe ìgbàlásọ́lá ẹ bá wa kí gbogbo àwọn èèyàn wá Spain mo máa dúró. ọrùn ẹnìkan fi àtẹ̀jíṣẹ́ kan sọ̀wọ́ ń bí afeez ọlátúnbọ̀sùn wọ́n ní well done sir ma wọ́n ní <laughs> ọ̀rọ̀ wọn tiẹ̀ wá pamílẹ̀rìn díẹ̀ wọ́n ní láìsí àdúrà tó gbóná gèrègèrè àdúrà ìtúsílẹ̀ mm. wọ́n ní oògùn yìí bá ti bàjẹ́ ní tí wọ́n wá kọ́ bí wọ́n ní charm of love is always work for three children after it going to be a divorce ẹ̀ẹ́dùn náà ṣé wọn ò ní bí jọmọ mẹ́ta lọ bá wáyé pé oògùn ọ̀fẹ́ bóyá ọmọ mẹ́ta ni gbèdéke bóyá yóò bímọ mẹ́ta tọkọjú ó tó dá ojú ó tó la. Hmm, bóyá náà òrìrì làwọn fi sọ̀rọ̀. àwa bóyá bóyá arákùnrin ìbá wa wọn bá kú mọ́jọ òbí mọ mẹ́ta kọ́ mọ́ kú mọ́ méjì kí wọ́n sì mọ bá fẹ́ wọn lọ. mo mọ̀ pé kì í kú ṣe pé torí ọmọ náà ni ìyàwó wọn kúkú fẹ́. Godwin Friday Ọláolúwa wọn ní kò sí tọkùnrin ilé ṣe o wọn ní ìyàwó ọ lọ o òjò ìbíjẹ́ngbé ìfàwọlé wọn ní ẹ̀kú ètò orí àti ọrùn. akíọlá zaka káyọ̀dé wọn ní kí arákùnrin ẹ̀kọ́ bẹ ìyàwó rẹ̀ ní kó gbàgbé àtijọ́ wọn ní kó bẹ́ẹ̀ gidigidi. wọ́n ní obìnrin tá a fi jó fẹ́ ìran ni ó wò lọ ah, ojú obìnrin ti la ó ti la o mm, ti la. Eh, ọmọ tọ̀sọ̀ ayọ̀bámi ó pé kò sí nǹkan tí ò ṣeé ṣe ó ní kí ọkùnrin yẹn kó sá máa wòran kó play along bọ́lọ̀ ń lè kó síyàwó nù. hello ẹ káàárọ̀. hello hello bẹ́ẹ̀ ni wọ́n bá lò káfẹ́ lómi lórí ọ̀fẹ́ ẹ káàárọ̀ o. a kú ojúmọ́ o. ọjọ́ tí ń lọ àrí ọjọ́ mùsùlùkùn mọ́lẹ̀ ẹ tètè bá wa lò ojú òpó ìlọ́pọ̀ ni. ṣebí wọn ló sọ pé tí bá gbàgbọ́. ìpè kan péré ni a lórí ọ̀fẹ́ láti gbàṣe kó tó di wípé a mọ̀ tàtà pínṣẹ̀ lórí ètò fún taarọ̀ ẹ̀ ló ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ mẹ́rin. ẹ Eh, ẹkú ojúmọ́ tó mọ ojúmọ́ rí ojúmọ́ aláyọ̀ lájọ àdúgbò náà àdéjọ mọ nu. àmì ẹ̀kọ́ ìyá ọ̀rọ̀ ẹ̀kọ́ ambassadọ̀ kọ́. ẹ eh, eh, ẹ káàárọ̀ ẹ̀fẹ́ wà dáadáa tó ń bọ̀ ọ́ ẹ̀kọ́ àmọ́kọ́ yanjú ọgbọ́n wa ní dàgbọ́. àmì o. ṣe ṣe ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn yìí tó níbi ara wa. à ń kò kún fẹ́yàwó èyí ti tuntun. kódà kódà alẹ́ ìbàdàn ń gbé àtàntì. ẹ̀ẹ́ ìgbà yẹn ń gbé àtàntì jọ̀hún yóò sọ ìyẹjẹ gbogbo ní eré tuntun ìdáná yìí nìyí ní hmm. èdè kì í ṣe tuntun pàápàá kẹkẹ máa wẹrun kò kò pẹyọ tó obìnrin yẹn iye owó tuntun hmm. àyùbàtà ń gbé àtàǹkè àmọ́ àdùn bẹ́ẹ̀ hmm. kódà bó wá kékeré máa sọ ẹsùn ẹni mo ti ní kí ọ̀nà méjì àti mẹ́ta ẹni tó kàtẹ́lẹ̀ ni pé ògùn ti já ó ti já nìyẹn kọkùnrin yẹn kó lọ sí àgádágoyẹ kó sọ nù yálà yé mi yé o ti tán obìnrin náà ò ní kíkan ló ti bímọ mẹ́ta oh. obìnrin kún ìlú mi gbogbo dáadáa náà obìnrin kì í bọ́kùnrin ṣèjì òní ìdílé òtún. ẹ̀yin rò bẹ́ẹ̀. kó o ti kó sí àgádágodo oh, ká máa bá gbèsè ayé lọ kò sí tí ó ti mọ ọwọ́ ti yẹ ọwọ́ ti yẹ gbogbo kò sí tó lè ti mọ. àkútẹ́ ti mú ó ti mú ná. ó ti gbà ó omi gbanú ojú ẹ̀ ó ti bímọ mẹ́ta ẹni tó fẹ́ fẹ́ wò. Ah, ìdílé wa láyọ̀ kọ̀ láyọ̀ kọ́kọ́ ọmọ kí ẹ̀ o lè mọ̀ sí wa wù kò ní jọ bí tàtẹ̀yìnwá mọ́. ìlànà gbọ́n ambassadọ ẹ máa lọ a ti fa kò mú òkun bẹ̀ yọ. báwọn ṣe ronú ń tọkọjú sẹ́nìkan. ẹ̀yin ni máa kọ sẹ́lòmí ibi ìlú gangan. nítorí alhaji wasiu láti Chicago lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n láwọn tún gbìyànjú títí àwọn olórí ọ̀fẹ́ láti wọlé láàárọ̀ yìí ẹ̀yin àti ojú òpó ti ẹ̀yin aráàlẹ̀ òkèrè àbáyẹnjú jà ti ń bẹ láàrin yín tó fi jẹ́ pé ilẹ̀ mọ́ pé ẹ̀ láǹfààní láti wọlé ẹ má bínú ẹ bí ó wọlé lọ́sẹ̀ yóò wọlé lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ Ọlọ́run. àìmọye ogun tó ṣùgbọ́n ẹjẹ́ á lọ torí pé àsìkò ti kó wa ń papá mọ́ra tàbí ṣùgbọ́n kankan ò sí ẹni ọ̀rọ̀ kan wọ́n ń gbọ́ wá lọ́wọ́lọ́wọ́ báyìí kódà ó dá mi lójú pé lórí Facebook àwọn gan wò wá ó jẹ́ pé wọ́n lè má lè kankan ń bẹ̀ tí eh. wọ́n sì kọ́ ẹ eh, lè mọ̀ pé àwọn náà ni hmm. ẹni ọ̀rọ̀ kan tí àtòrí rẹ̀ wá sí orí ètò fún tèmi pẹ̀lú àṣẹ Ọlọ́run báwa ti sọ lórí ètò ìlọ́jọ́ mẹ́jọ mẹ́jọ Eh, ọlọ́run á kọ́ wọn mọ̀ ọ́n ṣe o mm. ọlọ́run á tọ́ wọn sọ́nà torí ńgbà wọn ò fi lọ rèé ṣe àgádágodo mm. kò kú sẹ́nì kankan bẹ́ẹ̀ àpẹ̀yìndà alágádágodo ni ọwọ́ àríbó ṣe rí i ṣùgbọ́n ó ti rí bẹ́ẹ̀ náà nu ọlọ́run ó kọ́ wọn mọ̀ ọ́n ṣe. kí tiwọn yìí kó sì jẹ́ eh. ẹ̀kọ́ fún gbogbo ẹni tó bá jẹ́ bí ọ̀dọ́ ọ̀ṣọ́rọ̀ bọ́ìsì hmm. tàbí tá a ká mọ̀ mọ̀ fi àfẹ̀mí àfẹ̀mí ṣe mọ́ hmm. ká mọ̀ jẹ́ kí ó dá wa lójú wípé ọlọ́run ní jẹ́ kí n gbogbo wá sí òṣèlú. bá a bá tiẹ̀ ti ní bẹ̀rù ọlọ́run lọ́kàn hmm. ní tí ò yẹ ká ṣe àní ṣe ní tó bá yẹ ká ṣe gangan òun náà là á mọ̀ ṣe á mọ̀ gbà fọlọ́run á mọ̀ gbà kádàrà ìyẹn ò ní jẹ́ wípé èèyàn ní bẹ̀rù ọlọ́run ló gbogbo àwọn tá a jọ ṣe láàárọ̀ ìmú ìwá akínsọ̀jẹ́ àpíà òun la mójú ẹ̀rọ ó náà ló gbé wa sáyé lórí ẹ̀rọ ayélujára láṣekáyé tẹ́ fi ń lórí ọ̀fẹ́ láti wò wá ní ketekete káàkiri àgbáyé gbogbo ojú tó wò wá gbogbo yín pátápátá òun la kí ojú yín ò ní fọ́ o pẹ̀lú àṣẹ Elédùmarè gbogbo etí tó gbọ́ wa etí yín ò ní di àtẹ̀yìntẹ̀ pè tààràtà àtẹ̀yìntẹ̀ ń sọwọ́ lórí ẹ̀rọ ìléwọ́ wa ni àti lórí ẹ̀ ojú pọ̀nà ti Facebook àtẹ̀yìn silent listeners wa tó jẹ́ pé ẹ̀yin gbọ́ gbogbo ẹ̀ ẹ̀ ṣáà ń tara ẹ̀ ń gbára gbogbo yín pátápátá náà là kí. Táíwò Ọláṣẹkáyọ̀ Ọ̀kín ọlọ́jà Ìbàdàn ọ̀nà ṣùgbà wà láàárọ̀ àjọ máa ń ṣe lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ náà ni kò ní bàjẹ́ sanjó ògùn tó yẹ ẹwà èdè agbólóhùn bí ọ̀jẹ̀ mm, ọmọ baálé ní Ògbómọ̀ṣọ́ kò ní ba ṣe baale baale ni baálẹ̀ mọ̀ mọ̀ pé ẹ̀ <laughs> eh, àti baálẹ̀ àti baálẹ̀ ọlọ́wọ́n bá wa ọlọ́wọ́n tó bọ̀ bá wa lọ́rẹ̀ mi bàbá eh, eh, àwọn èèyàn wa lọ́tún ló sì gbogbo yín pátápátá ńlá kí Tolú àti Jídé ń bẹ lẹ́nu lóró Adékúnga àti Ṣọlá tẹ̀lá nídìí ẹ̀rọ amúnáwá àwọn ìran wa nídìí ẹ̀rọ alátagbà ní àti lọ́hùn àmọ́ kí yín pé ẹ ṣeun púpọ̀ ẹ̀ tó kó àtìlẹyìn wa fún tèmi àtòrí àtọrùn àwa ó gbéra ńlẹ̀ fún tòní pẹ̀lú àṣẹ Ọlọ́run ọjọ́ mẹ́jọ látún padà wá bẹ́ẹ̀ bá ní nǹkan kan àbí méjì tẹ́ fẹ́ bá wa sọ ọ̀rọ̀ ìdílé ni o hmm. ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ ìdílé nìkan ẹ bá wa sọ lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa àbí kẹ́ kúkú gbìyànjú kẹ́ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ ẹ dẹ̀ lè fi ohun ránṣẹ́ lórí WhatsApp nọ́mbà yìí lẹ máa fi bá orí sọ̀rọ̀ zero eight zero two three mẹ́ta sixteen eighteen zero eight zero twenty three thirty three sixteen eighteen ojú òpó tó lu jásọ́dọ̀ tèmi nìyẹn. ọ̀wọ́n náà ló pè tèmi ọrùn rẹ náà. ẹ nọ́mbà ọrùn fẹ́yìn obìnrin nìkan ẹ̀yin ah. ọrùn nínú ìdílé ọkùnrin tí ó bá ní dirty mind báyìí pé ọ̀rọ̀ ìdílé nìkan lè fẹ́ sọ hmm. Hmm, ẹ pé ọrùn zero seven zero five nine five nine five nine zero five zero seven zero eight five nine ní ìlọ́po mẹ́ta ẹ wá fi zero five ẹ fi káàdì rẹ̀ lọ bá jẹ́ pé lórí whatsapp ni eh, ó náà wà ń zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seventy six five sixty two ninety seven bó ṣe já nìyẹn tó bá dijọ́ mẹ́jọ kẹjẹ àpàdé ẹ̀yin náà mọ̀ tọwọ́ tí ń dùn yín bo àbí aṣọ o adárùnmọ́ra làrùn pa àti ìlọ lórí ìròyìn ajá àbálẹ̀ ṣe ọ wà fún mi lẹkọ o lè lọ ibi orí bá wà rùn wà ń Dr Olùtayọ̀ Fálétí yèyé agbẹdẹgbẹyọ o ajá abẹ. Waheed Akitayo ló kọ mi ìlú mọ̀ọ́ká pírẹsẹ́ńtà yókù dọjọ́ mẹ́jọ lórí àkọ́tún ètò tá a pè ní mo lérò ẹ̀ lẹ́ńbẹ̀ọ́n òdìlábọ̀. professionalism nurtured by experience. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà. ìkànnì fresh one zero five point nine fm eléyìí tó sílẹ̀ orin challenge nílùú ìbàdàn láti ń kàn sí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáyé a kí yín ẹ kú déédé àsìkò yìí àsìkò tó ti tó fún kéde tá ní lórí àtẹ̀ fún ti sáà yìí ní báyìí ẹ tẹ́tí sí pàtàkì yìí Ansarudeen Society Ogun State Council wọ́n ń fàsìkò yìí kéde ayẹyẹ pẹ̀lú àmì ẹ̀yẹ ẹlẹ́ẹ̀keje irú ẹ̀ Friday ọjọ́ kejìlélógún oṣù kẹwàá ọdún 2021 tá a wà yìí Jumat service ni ó wáyé o ní Ansarudeen Central Mosque Ọ̀tà Street Ìjẹ̀bú Òde aago kan àbọ̀sán gẹ́gẹ́ ni ó wáyé lẹ́yìn náà wọ́n ṣàbẹ̀wò sí ààfin ọba Dr. Sikiru Káyọ̀dé Adétọ̀nà Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú sátidé ọjọ́ kẹtàlélógún oṣù kẹwàá ọdún 2021 tá a wáyé Triennial Congress yóò wáyé ní Bisi Rodipe Hall Ìgbẹ̀bà Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ògùn ẹni àyẹ́sí pàtàkì ni ọmọọba Dàpọ̀ Abíọ́dún MFR gómìnà ìpínlẹ̀ Ògùn alága ọjọ́ náà ni Giwa Idris Adébáyọ̀ Àtàndá Musro alága obìnrin ni Aliaja Balikis Kọláwọlé Weto tó bá di Sunday ọjọ́ kẹrìnlélógún oṣù kẹwàá ọdún 2021 tá a wà yìí àgbékalẹ̀ gbígba àmì ẹ̀yẹ yóò wáyé ní Bísí Hall lábẹ́ ìdarí igbákejì gómìnà ìpínlẹ̀ Ògùn her excellency engineer noimot salako oyedele alága níbi ìjókòó ọ̀hún lọ́kùnrin ni ààrẹ daoud mọ́kànjúọlá akínọlá didamak ààrẹ mùsùlùmí ilẹ̀ yorùbá edo títí dé ìpínlẹ̀ delta alága obìnrin ni aliaja kudrat agbẹ́kẹ́ sumanu bàbá ọjọ́ náà ni aliaji dr ààrẹ abdulrafiu ademola sani national president and Sarudin society alhaji muhyiddin a alinsin ogun state chairman and ansarudin society major dapò sumola chairman planning committee àti alhaji abdulrahim balogun secretary planning committee. kéré o èyí ni láti fi tó gbogbo èèyàn létí wípé ẹbí ògúnyẹjọ́ alágbẹ̀dẹ kó ta ilẹ̀ tàbí gbogbo dúkìá àjogúnbá tó wà ní oko Ògúnyẹjọ́ èyí tó wà ní ìjọba àbílẹ̀ Ọ̀nàrà Ọ̀nàrà local government ìròyìn tàbí ìkéde wípé ilẹ̀ Ògúnyẹjọ́ alágbẹ̀dẹ ó wà fún títà kò lẹ́sẹ̀ ńlẹ̀ bíi ti ulẹ̀ kọ́mọ o nítorí kò sí nínú èròǹgbà ẹbí Ògúnyẹjọ́ alágbẹ̀dẹ láti ta ilẹ̀ yálà apá kan nínú ilẹ̀ náà tàbí dúkìá àjogúnbá lórí ilẹ̀ ọ̀hún o kí ẹnikẹ́ni tàbí ralẹ̀ralẹ̀ má jẹ́ kí wọ́n tan àwọn jẹ o kí wọ́n bá bọ́ lùgbàdì kí wọ́n má bá bọ́ sọ́wọ́ alágbèédá tàbí oníjìbìtì tí kò láṣẹ lórí títa ilẹ̀ náà nítorí kò sí àdéhùn àfẹnusọ kankan tàbí ìwé àdéhùn lórí títa ilẹ̀ náà láìsí ọwọ́ olórí ẹbí Ògúnyẹjọ́ níbẹ̀ ìyẹn ni pa Ọláníyì Adékúnlé Ògúnyẹjọ́ àtàwọn ọmọ Ògúnyẹjọ́ lápapọ̀ bí a bá wá rí ẹni tí ó fẹ́ mọ òkodoro ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ yìí kí ó kàn sí olórí ẹbí pa ọ̀lànìyí adékúnlé ògúnyẹjọ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero seven zero six two three two five zero seven two tàbí zero eight zero seven three six six three seven one zero olùkéde ismaila ahmed Abiona fún gbogbo ẹbí. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. má sọ retí nù. tètè wá bọ́ lọ́rùn pàdé night of wonders àṣálẹ̀ ìyá ìyá lọ́lọ́run láti ṣe ìyanu láyé rẹ. olùgbàlejò reverend doctor and doctor mrs edward kẹ́hìndé alábí ló ní sọ fún yín wípé ọlọ́run dúró dè ọ́ ó fẹ́ dáhùn sí ẹ̀dùn ọkàn rẹ nínú ìpàdé ìṣọ́òru ọjọ́ méje yìí seven night of wonders jehovah sabaoth làkòrí ìpàdé ó bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday yìí twenty four ọjọ́ kẹrìnlélógún títí di saturday thirty eight ọgbọ̀n ọjọ́ oṣù yìí yóò bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ eleven pm bàbá ń bọ̀ prophet ezekiel ladeji pastor joseph akínakínadé evangelist olùṣèyíká káyọ̀dé prọfẹtẹ ṣèyí bákàrè prọfẹt solomon ọláwọlé ọlákànmí prọfẹt timothy oyèkúnlé pásítọ̀ at williams bọ́sì adé ìwà òkọrin bukola akin adéṣẹ́wẹ̀lẹ̀ jésù ń bọ̀ fọláṣadé taiwo akitunde níjà ọlọ́run ò sọ bẹ́ẹ̀ kẹmìrì ó bòtù náà ń bọ̀ darapọ̀ mọ́ ní mọ̀lẹ́tẹ̀ baptist church ìdálẹ́jì ìbàdàn seven night of wonders ọlọ́run olúborí òkú iṣẹ́. ọpẹ́ ni fún ọlọ́run torí tí ó ṣe ń torí tí àánú rẹ̀ dúró láíláí lórí òkè àfilà. ọdún kẹẹ̀dọ́gba àjọ̀dún ìdásílẹ̀ rẹ̀ o. rock of salvation apostolic church amúlòkọ ìbàdàn glorification ìṣelógo la kórí àjọ̀dún. monday september twenty five ọdún yìí láti bẹ̀rẹ̀. títí wọ sátidé october thirty ọdún yìí lórí òkè àfilà. amúlòkọ ìbàdàn látàrí àjọ̀dún yìí àti ṣàyẹ̀wò ojú àtiwòsàn ọ̀fẹ́ fún gbogbo àwọn èèyàn tó wá sórí òkè àfilà. tọ̀sán tòru nípàdé àdúrà. àṣẹ ìjàgbá grand finale ló máa wáyé. sísèni october thirty one ọdún yìí. classic event center number seven way. kúndàtà abiola wẹ̀ ọ̀rẹ́kún lagos láti máa ṣe. àlejò pàtàkì lọ́jọ́ yẹn ni coin prophetess naomi ogunwusi. àtàwọn ìránṣẹ́ ọlọ́run tó ẹ máa wọ olórin ẹ̀mí kàkàkàkà. bàbá wa apostle israel àti màmá wọlé prophetess mary olúborí lolùgbàlejò àgbà. ẹ pè zero zero three four zero three seven two nine seven tàbí zero zero two three three eight one four one seven. jésù retí rẹ o jọ pàdé níbẹ̀. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. àmọ́ lọ́jọ́ tí oníṣẹ́ ìyanu dé pétérù kẹjakẹja àwọn sì kú o ọ̀rẹ́ sá ti gbọ́kàn rẹ̀ lólúwa òun nìkan ló lè bá ọ ṣe. ó wá

ìyanu tó ṣe ti àmà kò má sóhun tí kò lè ṣe fìgbàgbọ́ gbàdúrà sóníṣẹ́ ìyanu wà á fẹ̀yìn rẹ̀ gbọ́mọgbọ́n bàtìlómi wà fọ́jú tí wọ́n sọ pé ojú ẹ̀ ò lè là o ajé tí wò pé kò lè ṣeé ṣe oníṣẹ́ ìyanu ló bá a ṣe. tún gbọ́ ìgbéyàwó ti kánà ti gálílì oníṣẹ́ ìyanu ló ṣe é ó sọ omi dọ̀tí wáìnì nígbà tí rètí wọn dópin ta ló sọ pé kò sọ́nà àbáyọ fún ẹ nígbà tó ti ṣe ìyanu bẹ láàyè